sọ náà ni a sì ń ṣàlàyé rẹ̀ lọ. òun ni a ń ṣàlàyé ẹ̀ lọ ṣàlà tá a bá parí tafsiru súrà náà òun láà padà sí mọ́sálà àdé ó kúlẹ̀ ní júmọ̀ àtìmí àti júmọ̀ àti ó ń bọ̀ wá ẹ̀ ká lè parí àlàyé tó ń ṣe ń pa náà láwọn ááyà tí a ti kà a rí i pé a ti kà láti ááyà alákọ̀ọ́kọ́ àti kàdé ayé ẹlẹ́kẹ̀ẹ́jìlá وجزاهم بما صبروا جنة وحريرا ọtí ẹ bá ti gbọ́ lọ́wọ́n bá ṣe máa ń sọ̀rọ̀ nínú àwọn àyàtà kàyí náà ọlọ́wọ́n bó kọ̀ ń báyọ̀ rẹ̀ méjì tí ó ti fáwọn mùmìnì ní àlìjánná yóò sọ orí àlìjánná fún wọn pé wọ́n wà àlìjánná yóò tún wá ka orí pé òun sọ wọn níbi ìyá náà. bọ́lá bá ti fẹ́ sọ méjèèjì ni wọ́n ń kà papọ̀. kọ́lá tó fi kan àdúrà táwọn màláìka ọmọ ṣe fáwọn mùmìnì náà méjèèjì náà ló wà níbẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n sọ wípé táwọn màláíkà ń bá tọrọ àforíjì fáwọn nìyí wọ́n sọ wípé fásitì lílẹ̀ sí nàtàrú wàtábà òsàbílà wàkíhìm àtàbà ìṣẹ̀lẹ̀ àwọn tábà tí wọ́n bá tásí tẹ̀lé lánàá wọ́ fún wọn kó o dẹ̀ sọ wọn níbi ìyá iná lẹ́yìn wà kí ní ìjọ ìwé wà àdìsíní fún ọ̀rọ̀bánà wà sí ìjà náà jà á ní lẹ́tì wà á tà sọ wọn níbi ìyá iná dẹ̀yìn wà sọ̀rọ̀ pé wà á mú wọn wà lìjẹ́ lẹ́yìn bàbá ń sọ wọn bí ìyá iná tán tí wà pé mú wọn wọ àlìjẹ́ ní tẹ bá wò ní ìtura eléyìí náà lẹ́yìn bàtọ́lọ̀ ti ròyìn àwọn ọmọ mi ní pé yíò fún nàbì nàbìrì ويخافون يوما كان شره مستطيرا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا انما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا eh itu kok kutip inna nakhafu min أم amberu lọ́dọ̀ Ọlọ́run ọba يوما أم amberu جوكا عبوسا ìjọ tó ṣe pé ìjọ náà ó burú débi pé ìjọ tá a lè fi wíjọ tí ó kọ ojú rò kọ̀ǹtọ̀rì rọ̀ tó le lẹ́yìn ìgbà tó ń sọ tó lọ́nkọ́ bí fáwà kọ́ ọmọ múrọ́ bùnú sábà ìdálẹ́ kẹlẹ́ ọlọ́run ọba sọ wọn ọlọ́run ọba wọn sọ wọn níbi àgbòjọ àlùwé kọ́yà ẹ gẹ́gẹ́ bó wá ń bi ayàtọ̀ náà wà kéhìm àdáwùjẹ́hìn gẹ́gẹ́ bó ṣe wá ń bi wákìnà àdábànà tọ ẹ̀yẹ́ ògbé láìpẹ́ àwọn ọmọdé ti dọ́bí pé tọ ọ àkọ́ ń rọ́bù hùm ọ àkọ́ ń lọ òṣàrà dárí kàlíyọ lọ́wọ́ wa ni wà là kọ́ nàtọ̀rọ̀ dárí ọlọ́run wá dé ó mú wọn pàdé ó fi ìdùnnú tó wá látọkàn àtẹ̀yí hàn lára ó mú wọn pàdé tó wípé oore tọ́lọ́run fẹ́ ṣe fáwọn mòmìnì oore tó ṣe wípé kò ní sí nǹkan tí yóò máa ṣe tàǹgìrìsì rẹ̀ ní tí yóò máa dàrú tí yóò máa dilute tí ó kọ́ sí impurity jù bẹ́ẹ̀. náà bá ṣe rí yìí tọ́lọ́wọ́n bá sọ ń bí òun lẹ́sìn pé Kùránì mọ̀ wá pọ̀ báyìí kúlù náà ti ń rá ìtọ́fìmọ̀ wà ìnáma tó wà ọ̀nà òṣùwọ̀n yọ̀ọ̀mọ̀ ìyá àbí tọ́lọ́wọ́n wí fàmán zuzi ànìnàr wà ó sílẹ̀ kọ́lọ́run ti kàn báyìí ẹni tá a bá mú jìnnà kúrò níbi iná tá a wá mú àlìjánnà ẹ́ tá a mú jìnnà kúrò níbi iná tá a wá mú wọ àlìjánnà pàpọ̀tàpáàz òun ló jèrè òmídéjì ọlọ́run bá ń kàn báyìí zuzi ànìnàr lẹ́hìn olókèlè ìṣọ̀nà òun láti rí i pé níbi àyà alẹ́dẹ́ kúrò bá kì í àwọn òwò dànù aláàjì ní ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ló bẹ̀rẹ̀ dẹ̀yìn bàtà padà fi dé ربنا وآتنا ما وعدتنا ọlọ́run àdéhùn tó ṣe fún wa lórí ahá àwọn òṣìṣẹ́ rẹ̀ dákùn fún wa so oore méjì ni pé èèyàn wà ìjánná ẹ ọlọ́run mú yẹn jìnnà síná mùsùlùmí kò gbọdọ̀ máa áàtò sí gbọdọ̀ máa béèrè wípé à ṣùgbọ́n wọn láwọn kan wà ìjánná wọ́n ti jáde wọ́n wọ̀nà wọ́n ti jáde kó mbẹ́ kí wọ́n wọ̀nà rárá ni yóò máa béèrè náà lẹ́yìn ẹ̀ nínú àwọn wàkọ̀fà tó tàdàbòríyà tó wà nínú náà súrà tààtìkà níbi péjì lórí ọ̀rọ̀ al'ata al'insani hìlú min àtàrí lọ́mọ̀ ìkọ̀ṣẹ́ àgbúrọ̀ albìkọ́ì al'imam albìkọ́ì albìkọ́ì ló ṣe nazmọ̀ dúrọ̀ في تناسب الآيات والصور ترى tafsir rẹ̀ ni kí ni tí ó ṣe fún ò ní wípé yóò gbìyànjú pé yàtọ̀ fún kó tú áyà a máa sọ líǹkì tí súrà tí òun tú tó ń bẹ́ẹ̀ bá fẹ́ sọ sọ́tò ìsánì a sọ mùnásábà tó wà láàrin súrà tó ìsánì pẹ̀lú súrà tó wà bìfọ́ ìsọ́tìkìyà àti èyí tó wà lápá ẹ̀ níbi tí òṣùpá ó ah, lè yóò sọ lẹ́gbàá tó bá sọ tọ́kọ̀ yóò wá sọ mùnásábà líǹkì tí ń bẹ láàrin kan síbùn láwọn tí wọ́n rò kò líǹkì àti táwọn àfàmọ́ ń ṣe nù wọ́n jòkó ti Kùránì kò sí kankan tó lọ́wọ́ bá sọ bọ́lọ̀ bá sọ kankan síwájú tó sọ̀ka tẹ̀lé ẹ̀ lé ìgbọ̀rọ̀ papọ̀ àmọ́ ò kìí ṣe gbogbo ìgbà náà lọ́wọ́ bó ga ènìyàn lẹ́yìn orí tànásù béèyàn bá ti jáde kìí ṣe túláàsì kìí àmọ́ kò sí pé áyà kan wà wájú ọ̀kan tẹ̀lé ọ̀wá nílé yìí so irú àwọn ìgbìyànjú yìí ni àlùbẹ̀kọ́ yìí ṣe nazmo dọ́rọ́ sí tànà tóbi àyàtì pọ̀ sí wa so nínú tírà rẹ̀ yẹn àlùbẹ̀kọ́ yìí afáṣàfihàn lòun nínú tírà rẹ̀ yẹn ló wá fẹ́ sọ fún wa ń pa àtàlẹ̀ ìsáni nínú mìíràn dáre lọ́mẹ́kọ̀ọ́ sí àwọn ọ̀pọ̀ sí àyà yìí ó ti wá lórí ọmọ nìyàn láwọn àsìkò tó gùn tó ṣe nígbà yẹn gan kò sí nǹkan kan tá a lè pè é kó jẹ́ pé ṣírú ọmọnìyàn tó rí báyìí ṣe kọ́ra ìkùn kó fi kọ́ra ọba gan dáa gan ó ti wà fìlà Adam ṣírú rẹ̀ ló yẹ kó mọ̀ sí fọlọ́ọ̀ pé fọlọ́ọ̀ ọba lè gbé òun dìde àlùkò ìwà mẹ́kì pọ́ìntì ó ní ara fàgbọ̀yé bí ni pé bọ́lá ọba ṣe ṣe yìí pé tààrífù ìsáàlì kí ọlọ́run ọba kó sọ fún ọmọnìyàn kó kọ́lá attention rẹ̀ kó tìfà rẹ̀ pẹ̀lú ìfésí rẹ̀ wọ̀pìdáì amúrí àti bálámọ̀lì ẹ̀ ti bẹ̀rẹ̀ lèyà aláma ọmọnìyàn fi lè mà pé alátọ̀rí kọ̀láwú lè kébù kó mà pé alátọ̀rí kọ̀láwú lè kébù pé kò sí òun ò rákọ ṣe òun ò rí gírímọ́tà ìṣe friday ò yẹ o friday ò yẹ o wà á fi kọ́ọ̀dù sí yá dábì náà pè àbí kó dì kó bìlífù bíi pé ọ̀gá lòun pé ọ̀gá náà dà wà á là yàgò létọ́hùn mọ́tàlẹ́sà òmìnira àtọ́fẹ̀rọ̀ bàníyà gbogbo àwọn èèyàn gbogbo nǹkan tó rọ kiri kọ́ ọmọnìyàn nínú àánú ọlọ́run ọba tí fi ń jẹ èèyàn ẹ́ tí fi ń jẹ èèyàn tọ́lọ́ ọba fi rọ kiri ká tí gbogbo nǹkan rẹ̀ fi ń lọ lọ́nà tí ó lọ kó má fi jẹ́ kó ṣe mistéèkì wípé òun dìsáàbẹ̀ wọ̀lẹ̀ ìtìná ìlàhí ìmójútọ́lọ́wọ̀n ọba tọ́lọ́wọ̀n ọba mójútó wọ̀tákìrìmá àtàkọ́lẹ́tọ́lọ́wọ̀n ọba ṣe fún un فيعتقد أنه يستوجب ذلك kó mọ̀ wá wò pé torí bọ́lá wọn bá jẹ́ ká láàmú rí òun máa lọ bó ṣe kó lọ kó mọ̀ wá rò pé òun fẹ̀ka tọ́ sí irú àánú tọ́lọ́wọ́n bá ṣe pẹ̀lú òun lọ́lọ́wọ́n bá fẹ̀ka fi pe attention rẹ̀ sí ìpínlẹ̀. kọ́mọ̀ pé ànáwó ẹ̀fẹ́ yóò sáré wọ̀ ẹ̀fà ẹ̀kùrú kó ṣe pé tí ó máa jẹ́ wọ́ọ̀túwọ́ọ̀dù tí ó sì máa jẹ́ ọ̀rọ̀ tí ó máa pọ̀ jù tí ó sì máa jẹ́ nǹkan tó máa nìyẹn gbọ́dọ̀ wọn fún ìgbésí ayé rẹ̀ ni pé wà máa bì kó mi ní ẹ̀ máa tẹ́yìn gbogbo òdera tó bá wá látọ̀dọ̀ ọlọ́run tó bá tó bá fẹ́ bá ní ọ̀dọ̀lọ́run tó wá òun ni kéèyàn ronú sí wá ìyá kanata wá ìyá kanata kéèyàn ronú náà su'al tó wà ń bẹ̀ ni pé mọ̀lẹ́bí yẹn fáwọn ìsàn àjàhílà ilẹ̀ kébù ọmọ ènìyàn tó jẹ́ àmàkà kí ni mo ti fi ń ṣe gírímà káà torí kò sẹ́ni kankan tí ó wà conscious ń pa àpìnlẹ̀ rẹ̀ tí ó sì fi máa ká kọ́dà tó bá ní ìdánkọ̀ kò ní í sí lójú ẹni tó bá mọ̀ pìnlẹ̀ òun ni àwọn lọ́ba lọ́ba kan máa fi ń ṣe tó sì pé níjọ́ tán bá fi wọ́n jọba táwọn àgbà àwọn èèyàn kan sì mọ báwọn ti bẹ̀rẹ̀ wá àwọn ni wọ́n fẹ́ pa. gbà hmm. á ó ń gbàrú tẹ́lẹ̀ ní yóò kọ́ sẹ́sẹ̀ tí ó mọ̀ sọ orúkọ àwọn ọkọ̀ mú òkú náà then wá kọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ní bọ́lọ̀ ní iná ọlámẹ́sì sáànà mẹ́nu fatina ṣáàjì nàìjíríà ọjà náà sàmì àtọ̀sírọ́ adámọ̀nìyàn níbi mixture omi nàìjíríà àáfin kẹ́sì ọmọnìyàn bóyá yóò ronú ọjà náà sẹ́ni àgbàfírọ́ àṣelẹ́ni tí ó gbọ́rọ̀ àṣelẹ́ni tó rí nù àṣekàrọ̀ amánàfídín fẹ́ ìlú rahmanullah àwọn ní mẹ́núfàtà àmṣáájí omi tó jẹ́ mixture ayé máyìn màyí omi tó lẹ ẹ omi tó lẹ tí ò wúlò àṣàlàyé pé ìyàtọ̀ ń bẹ láàrin mọ̀hí àti mọ̀hí mọ̀hí àti mọ̀hí mọ̀hí ló jẹ́ mọ̀fóòlù mọ̀hánà yahoo mohim òun jẹ́ ismu mafol fún ahana yuziru ahana ni pé ó yẹpẹrẹ èèyàn ahana ni wípé ó kéré ó yẹpẹrẹ ó kéré ó lẹ̀ òun láti pé tí fìràwùn sọ fún musa ó ní ana khairu min hadha alladhi huwa mahinu lórí min hadha alladhi huwa muhin èyí tí ó jámọ̀ kankan hakir dọ̀ẹ́ hmm? dọ̀ẹ́ kò gángan ní ìtumọ̀ mahin dàbí ẹni tó ṣe pé huwa fi hàwa ni wàhùlẹ̀ wàhàkọ́ra ti wàhàkọ́ Hmm? so ai mahim mahi lọ́wọ́ pé alam nakhluqukum min ma'in mahin omi tí ó lẹ̀ mustapha tó ṣe pé èèyàn kan kà bíi pé bíi pé ìdọ̀tí tọ̀síwẹ̀ ń tọ́lọ́wọ́ bá dá nínú nǹkan yìí náà ni wọ́n á sá fún un nàbùtẹ́lì yìí bíláì à ń tẹ̀sẹ̀ pẹ̀lú pé a máa mà dá níbi nǹkan tó ṣe pé ó lẹ̀ kó wá kọ̀ǹpí àti bí hálò ó ti wà ní ti pé òun lòun jọ̀ka gbogbo àwọn nǹkan míì tó lágbára jù lọ. hálì níta fi tẹ̀sẹ̀ pé afẹ́ wò pé hálì yára hálà olùkúlá wáyà tàfà pọ̀nlá tí yóò mọ kọ̀ǹdíṣàn rẹ̀ tàkọ́kọ́ tí ó sì lè fòye sí i am yansaha wa tadurruhu nafsu àbí yóò gbàgbé rẹ̀ tẹ́mi rẹ̀ ó tàn yìí ó ní ẹsẹ̀nsì nẹ́pẹ̀lẹ́ ọlọ́run wa ní fàjà náà sẹ̀mí àlùfẹ́ rẹ̀ ẹ̀kọ́ àlùfẹ́mú bẹ̀rẹ̀ pé báyà sáàbì àyà àyà ìsàlàyé pé fàyà sàkọ́lọ́fù ìsàmì àlùfẹ́ ibi tọ́mọ nìyẹn bí ó ṣe bọ́ yàrá ẹ̀kọ́ òbí kéèyàn gbà tàn ẹ̀kẹ́ kéèyàn gbà tàn jẹ òun ni pé kéèyàn ronú pinlẹ̀ èèyàn. wọ́n lè gbà tọ̀ Ibn Kathir rahimahullah níbi iná kọlásìn fi ìtànà ní fásitì àmṣáàjì náà fẹ́ ìfọ̀jà náà sọ̀mẹ́ ìbọ̀fẹ́rọ̀ iná àhàlẹ̀ iná òṣèlú ìmọ̀ ṣáàtọ̀ ìmọ̀ àkàfọ́rọ̀ tí àyà méjì bá wà ní pé ọlọ́run bá sọ̀rọ̀ iná àhàlẹ̀ iná òṣèlú kó tó sọ onífàjà náà sàmì àgbàfẹ́ ọlọ́nà pàṣẹmọ̀ ìbáfẹ́ ó pé guidance Ibn Kathir ní kìlú yìí papọ̀ ayé ó ní jàálínà làwù sámú ánìwọ̀tàtọ̀ afúnigbọ̀rọ̀ afúnirìnà yàtàmàkánù bí ìmá mìnà fọ́ àti ọ̀là sídà yóò lè lo méjèèjì tó bá fẹ́ tẹ̀lé ọlọ́ ó ní ti sámú àgbàfẹ́ tó bá fẹ́ tẹ̀lé ọlọ́ náà kọ́ yóò mọ̀ pé òun bẹ̀ ká ń ṣe ní consciousness نعم ابن كثير قلت سؤال لماذا ذكر الله آفتي السمع والبصر لذا الله بدأ وأقام ريري بيبوع ريري قبل قوله إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا نعم إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا القرطبي الإمام القرطبي رحمه الله àfá tí ó ṣe aljami bí àkàmì kọ̀ọ̀kan kóòtù bí alimani ẹni tó bá jẹ àwọn sáńjẹ kóòtù bí pọ̀ orí pé ìlú wọn ni wọ́n fi wọ́n ti fi kọ́ kọ́ba wọn náà wò kọ́ gbóba ní Spain so àmọ́ kóòtù bí torí tàbí wọn ni abu abdullah al-qurtubi qurtubi tó ní hadith abul abbas al-qurtubi wọn ló sàlmùfì yóò ṣàrẹ̀ ìtàkìsì pẹ̀lú wọn tẹ́ bá ti ń ka fátólù bá rí àbí tẹ́ táwọn ní hadith sọ pé kọ́ọ̀lù al-qurtubi abul abbas al-qurtubi bẹ́ẹ̀ bá ti ń ka tàbísírù àbí ń ka fíkì ìtàn sọ bóńtù yìí àbú àbdìlá àlùkòtò ọ̀kan wá já fa àpọ̀ àbúlà bá bóńtù yìí ló já fa àpọ̀ àbú àbdìlá. yáyà ẹ̀wọ̀n ẹ̀wẹ̀ tí yáyà bá tó kọ ní dáàbùn kọ́ lé o wọ́n pọ̀ kọ̀wá ìdúlé ìsìlámù ìsìlámù tó tọ́ alámàlú ẹ̀yà kí láà kókó tù mí ṣe ó wà àwọn nígbà bùbá rẹ̀ kó tù mí láwọn aláǹkàná wọ́n pọ̀ bọ̀ bí pé àwọn sọ́lá ti pé ní púpọ̀ àwọn sọ́lá ti àdá lóṣù lọ fine scholar ni wọ́n ìmọ̀ ń bẹ observation ń bẹ jẹ ẹ̀dẹ̀ àwọn èyí ti ẹni ìmọ̀ kankanlẹ̀ kan máa á dìbò pé ẹ̀kan kan kàn wá ṣe tíra tó ń kàn kó jẹ lómi ẹ̀rì ọwọ́ pẹ̀ ní ní ìta àtẹ̀yí tó jẹ́ sọ ìrírí nù ìrírí nù àtẹ̀yí tó jẹ́ sọ ìrírí lọ́sọ̀ pọ̀lọpọ̀ àwọn àlèkí ni wọ́n jẹ́ àwọn bọ̀dì ní yíyá náà ti wà ní. tọ́ àbú abdullahi al-Qurtubi bí kasul al-Qurtubi tọ́ bí abdullahi al-Qurtubi ṣe já pa fún abdullahi al-Qurtubi bẹ́ẹ̀ náà ni abubakar al-Arabi ibn al-Arabi ó ṣe ahkamul Qur'an ẹ̀yìn tó ṣe àlùkọ́bà ṣẹ́rì mọ́ta mọ́ta malik bin ali tó ṣe almasali ẹ̀ ìlà mọ́ta malik bin ali àbá alkurtubi abubakar ibn arabi jẹ́ àpá fún àbá abdullahi alkurtubi ṣáájú kàṣẹ́ tẹ́ bá ti ń kàtàkùn alkurtubi tẹ́ bá gbọ́ bí kọ́ọ̀lá alkọ́ọ̀bí abubakar alkurtubi àfá rẹ̀ kankan màlìkíyà náà ni gbogbo wọn òun fẹ́ sọ fún wa báyìí pé nọ́pútọ̀ tó ń fẹ́ mú jáde ni pé lẹ́sẹ̀kẹ́ bíi àyà iná àdè iná òsàgídà ìmà ṣáàtìrọ̀ rọ̀ ìmà kàfúrọ̀ gbà tó wọn fẹ́ dákọ̀ ṣáàtìr ó lo aláwọ̀sẹ̀ fáìl ẹ̀ mùjáradò fáìl gbọ̀gbà tó fẹ́ dákọ̀ kàfúr ó lo mùbálágà fàáhùn kàfúr mi ni aláìmoore àgbà pé ọlọ́run ọba òkú ọmọnìyàn ní ṣáàkẹ́ bọ̀ ó pè ó kò pé ní ṣàkó bọ̀ ó pè ní kàkó pé tó lọ́wọ́ ọ̀sán pé ìmá ṣàkó rọrùn ìmá kàkó ọlọ́run ìmá ṣáàkẹ́ rọrùn ìmá kàkó pọ́ìntì yẹn ní títù fẹ́ ká gbọ́ yé ó ní wọ̀jọ́mọ̀ àbẹ́yìn ṣáàkiri wọ́lùkàkó ọlọ́run ọba kọ̀ ń bá ń gbàlùfẹ́ ròyìn ọmọnìyàn láàrin pé kí ni kó jẹ́ ṣáàkìrì àti kó jẹ́ kàfù wàlàmù yẹjúmá bẹ́ẹ̀ na ṣàkúrì wal kàfù ọlọ́run ọgbọ̀ pọ́mọ nìyà ní ṣàkúrì kò sí dé kàfù má ìtìmọ̀ ìfìmọ̀ fi má ní mùbálágà ẹ́ dẹ́sára pé àti ṣàkúrì àti kàfù lójọ ní mùbálágà nù papọ̀ kúlé tọ́lọ́run ọgbọ̀ òfin mùbálágà fi mùbálágà òun ni pé náfíyán lílùmù bá làgá ti fi ṣọ́ wọ́n ìgbà dánilà àbẹ̀wò òun ni wípé tí kìí bá ti kọ́lọ́mù ọba ọba fẹ́ gbàṣẹ́ ẹ̀dá ẹ̀dọ́ òkọ́ nípa ìpínlẹ̀ ọlọ́ọ̀ kí dẹ̀dá bẹ́ẹ̀ ti fọ́lọ́ọ̀ tó lè jẹ́ ṣàkó ẹ̀ pé àá ti wá ṣe jù kí ló fẹ́ ṣe àmọ́ tí ó ṣe tí ó pọ̀ dáadáa tó ti jẹ́ kàkúrú wa even kan pàlà asùn gan kàfúrù torí pé báwo lọ́wọ́ ṣe ròyìn ẹ̀dá ń bò mí ní wàlá ájá ti dọ́bà ọlọ́rin inel insana lè rọ́bì yìí lákàtà nínú àwọn sálàkù wa nígbà tó fẹ́ẹ́ tún kànú tí màá kọ̀ mi ó ní kànú jù ó ní alẹ́bí yọ ájídùn nẹ́kàn wọ̀yánsà nẹ́àkù yóò máa káǹtì àwọn nǹkan tí ò fẹ́ tọ́lọ́wọ́n bá fi kà wọ́n orí tó pọ́ ọmọ mi ó sì báyìí àmọ́ máa ń gbàgbé ìdẹ̀ra so yóò adídùn nìkan wọ̀nyá ń sá ní àmì so bàlá áfíì wọ́n dẹ̀ ń fi dúpẹ́ fọ́ aróore tọ́lọ́wọ́n bá ṣe fún wa náà òun ló fi ṣe ń gbé ẹ̀dá mọ́ lóbi fọlọ́run ọba ni ẹ̀dá ó fi ròyìn yóò fi ròyìn ọlọ́run pẹ̀lú ṣàkóso tó bá wà lẹ́nu pé iná rọ̀bánà lágàkóòrò ṣàkóòrò wọ́n sì ìgbà fọlọ́run bá jẹ́ ṣàkóòrò báyìí kí la ṣe fún ta kọ́ sí ká wà lẹ́nu ìyẹn kìí ṣe kó sọ fún abáṣẹ́lé ayé nítorí pé wá ò lọlẹ̀ wójú fún rẹ̀ kò sì wá mú fún rẹ̀ kò sì sinmi ìmọ̀ bó ṣe rí o lẹ́wà tó fún wa gbogbo ẹ̀sán kọ́ ó tún fún wa lọ́wọ́ ẹ̀kọ́ yóò tún wá san wá lẹ́sàn lórí nǹkan tó fún wa lóde. so làtẹ́rì wípé anabi sallallahu alaihi wasallam tó bá ṣe kìyàmù lẹ́yìn tẹ́sẹ̀ rẹ̀ bá wú sábà ní àtibọ́lọ́ ah, ọba ti tàkúrú jí ẹ̀ṣẹ̀ rẹ̀ fún ẹ̀ wọ́n tàkọ́dá ọmọ ìdáńdí kan ọba tá a kọ́ ìtànà bíi pé àpàlà àkúlà abdul shakur ìṣe kan sẹ́ni sí ọlọ́run kò dẹ̀ sí orí tẹ́yàn bá ṣe fọ́lọ́run ọba tọ́lọ́run fìyàn ní déédéé bí yẹn dìsáàpù yóò ṣe tó jù bí yẹn dìsáàpù lọ so ó ní àlẹ́mọ́ bùkútù ìsọ̀gbé ilẹ̀ anna ṣùkọ̀rọ̀ ńlá láyò àdá pé ká dúpẹ́ fọ́lọ́run ọba àlejò kí ẹ sọ àwọn àbùkù àdúgbò kọ́ lọ́wọ́ bàtú ẹ́ ó ní Abu Hazim ibn Dinar sọ ṣáfì náà sọ wẹ́ pé alhamdulillah ọkọ ní fún ọlọ́ ọba tó pé láyọ̀ adá ṣukúrò rú ilà ní ìmàtì àdìsá tẹ̀síwájú ìṣọ́ ọba pé pé ìsìn a ò lè dúpẹ́ fún àti pẹ̀lú ìdẹ̀ra tuntun ní ìtòun náà tún ní ìdí dúpẹ́ ibi ní ìsìnbá ìtọ́lọ̀ bá sọ̀rọ̀ fẹ́ẹ́ ní alhamdulillah púpọ̀ náà bá wà pápọ̀ rẹ̀ kó dúpẹ́ kó tún ní ìdí kó tún dúpẹ́ fún eléyẹn náà lè ànà ṣùkọ̀rọ̀ láàyò àdá èyí lè gbọ́ fọlọ́wọ́n bá tán fàǹtàfà àdúgbò ní ìbàlágà òfin ìbàlágà máa bá òtún dúpẹ́ tó wàlàm tàǹtàfì àlè kófìrì ní ìbàlágà àmọ́ èèyàn lè ta ìmúrí dógòwò èyàn lè sàì mórí lóògbòǹgbò fàkọ́lá ṣùkùrùhù lè kẹsàtì ní àmì àlè ọpẹ́ ẹrú ó kéré tàà bá wo bí ìdẹ̀ra tọ́lọ́wọ́ bá ṣe fún ṣe pọ̀ tó wàkàfúrà kókóró hù wà ní kọlùlà bó bá sáì mórí sọ́lọ̀ kọ́dà bó bá kéré náà kọ́ àìmúre yẹn pọ̀ máa lè ìsáàni ilẹ̀ yìí tàbá kọ̀nsídà fọ́lọ́wọ́n ọba ló ṣe dáadáa pé èèyàn kì í kẹ̀kẹ́ ṣe kò fúránù ní mẹ́tẹ́ tó ṣe dáadáa sí ni ẹni tó bá ṣe kò fúránù ní màṣẹ tó dáadáa sí náà náà ń pè ní lọ́ọ̀lì hmm? ẹni tó ṣe tó ṣe tó tó tó tó tó ṣàìmọ̀ oore tí ò dúpọ̀ oore. tí wọ́n ṣe fún àbí tó fi aburú san oore tí wọ́n ṣe fún òun náà là ń pè ní zọ́ọ̀lì òun là Yusuf sọ nígbàtí ìyàwó ọ̀gá rẹ̀ fẹ́ bá ti sọ iná wúrọ̀ bí a ọ̀gá mi tó lẹ́yìn ìpínlẹ̀ ìtàkùn ìnáwó láàyò pé òótọ́ ni alábòsí òbí jẹ́ ìdádí tuntun nínú bá ṣe wé àkùtì mọ̀ tó àtúhàlù lèmọ́dà já afẹ́wàtí mọ̀bálàdà fi lábàtò kó dúnà lábàtò ṣọ̀ náà wákọ̀ tó tẹ̀lé يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا الشيخ الرمان نفس الدين سيدي wọ́n nígbà tó lọ́wọ́ bá fẹ́ ròyìn àwọn àbúrò nta tẹ́lẹ̀ tí ti lè ọ̀rọ̀ ìgbìmọ̀ bá kà tán ni pé ọlọ́wọ́ bá tó ròyìn àwọn àbúrò ó wá ní yúkú nàbìnàbì àwọn tí wọ́n máa ń mú ìlérí ṣẹ ìtànpẹ̀ nàzúrò nìkan tó ṣe pé nípìnlẹ̀ kì í sọ̀rọ̀ yẹn lórí ẹ̀ ìwọ ló máa ń mọ̀ sọ́dọ̀ nàìjíríà rẹ̀ ibẹ̀ nǹkan tí ìbá sọ̀rọ̀ yẹn lórí yẹn nípìnlẹ̀ ara tẹ̀mí máa ń ṣe ni wípé tó bá fẹ́ lè jù ní kí n wá wàhálà àti àyè tó sì jù kó jẹ́jẹ́ ìmọ̀lọ́lẹ́wọ̀ títẹ́ bá fi lè rí èèyàn tó bá fi lè dúró tó mú àdéhùn tí èso ọ̀ràn yẹn lórí ẹ̀ tó bá dúró tì tó bá mú un ṣẹ then èyí tó jẹ́ ọ̀ràn yẹn lórí ẹ̀ ń kọ̀ yóò rọrùn yóò lè ṣe èyí tó jẹ́ ọ̀ràn lórí ẹ̀ ń kọ̀ yóò lè ṣe wọ́n ní ayé bìmọ̀ alzamu bìyí àǹfọ̀sà nǹkan tí wọ́n làbọ̀ra wọn lọ́rùn lè láà fọlọ́n mínà nùdúrì wẹ́lmọ́ àdá ní àwọn ìlérí tán ṣe àti àwọn àdéhùn tán ní pẹ̀lú ọlọ́run àbí pẹ̀lú àwọn ẹ̀dá ọlọ́run wọ́n ìdá kánú yìí fún nàbì nàbìrì tó bá ṣe wípé wọ́n bá mú lérí yìí ṣe wọ́n wà lábẹ́ ẹ̀jú àlẹ́ ìhìm ilá bí ìjábì àlà àfọ́sí tẹ̀gbọ́n àwọn lérí yìí nǹkan kò fẹ́ kan jẹ́ túláàsì lórí wọn ju wípé wọ́n sọ ọ́ di túláàsì lórí ara wọn lọ kánà fẹ́ẹ́lì òun wákìyà mọ̀hún fílfòrò dè àfúlíyà mímbà di àwòlá wà áhọ̀ ká sọ pé wọ́n wà lè ṣe kán mú wá kán dúró ti àwọn nǹkan tó jọ́ ọ̀ràn àyàn nípínlẹ̀ ìyẹn igan ó tẹ̀ fún wa tọ́ kíkan lè dúró ti kí lè lè yìí proof in tó proof ní wípé tájẹ́ ìtẹ̀ tí bá ń sin lọ́n òun ni pé kó fẹ́ràn ọlọ́n ẹ́ kéèyàn bá fẹ́ràn nǹkan náà ní òfin lè máa la nǹkan tí kìí sọ̀rọ̀ àyàn lórí kò ní rí mọ̀ṣá pọ̀ mi àmọ́ tó bá ṣe yí pé èèyàn ò bá ti dé lẹ́kùn màhábà òun lẹ́sìn pé gbogbo àwọn kan tá a fi ń súnmọ́ lọ àwọn pọ̀ ju àwọn nǹkan tó jọ́ràn yẹn lọ Tarawih as a single solar ó pọ̀ ní nọ́mbà ju ẹni wákàtí márùn-ún kọ̀ọ̀kan lọ torí wípé lórí òkè pọ̀ síbẹ̀ ò ní pé ìfẹ́ ni ó mú yẹn ká ah, mo tọ̀rọ̀ yẹn ká ní mo fẹ́ràn ọlọ́run ọba mi mo fẹ́ ṣe mọ́ mo fẹ́ ṣe tàkọ́rọ́ òwe rẹ̀ bẹ́ẹ̀ náà ni sọ̀dà hot ó pọ̀ lówó ju zakalà Hmm? bẹ́ẹ̀ náà làwọn mìíràn fẹ́ni tó bá fẹ́ gbàwẹ̀ ànábì Dáúd nọ́mbà àwẹ̀ tí ó gbà lọ́dún ó pọ̀jù àwẹ̀ rọ̀mọ̀dọ́nù ẹni tó bá fẹ́ lẹ́yìn ti hajj tán ó lè ṣe owó múra lẹ́ẹ̀mẹ́wàá lọ́dún tó bá kan lọ́dún o bí bá ní níṣẹ́ ó lè ṣe múra kọ́dọ̀ lè ṣe fífí àmọ́ ó máa padà sí outside the court náà tó tó pé ìfẹ́ ni ó máa mú yàn ṣe tẹ́bí ìfẹ́ bá tí wá mú yàn ṣe nǹkan nǹkan èèpọ̀ lójú yàn ó ní irú nǹkan táwà máa ń dì fáìn fọ́ra bí wọ́n ti lágbájá ní passion fún iṣẹ́ ìtumọ̀ pé gbogbo ṣòkó nílá kò ní fìlì kó ní ọ̀la torí pé ń gbádùn rẹ̀ gẹ́gọ́dà tó ń ní fún ní nǹkan kan lóye àmọ́ṣẹ́ eré ìdí bá ti ń di pé báyìí ló ti gbọ́dọ̀ ṣe àáfin tírèèni ẹni tí ó wù ṣe àáfin tírèèni pé ọ̀ràn ènìyàn lílé ó gbọ́dọ̀ ṣe ká lẹ́yìn bàbá sọ̀rọ̀ ẹ̀sán ká ṣe yàdúlù ìdá ọlọ́rin àbúrọ́r bí wàfá ìbìnà nígbà tó wà fẹ́ ròyìn àwọn ẹni rẹ torí wọn fi pẹ̀lú kíni alùwàfá ìbìnà tí wọ́n mú ìlérí ṣẹ kí ni nǹkan yìí dá lé lórí òun lẹ́sìn rí pánábí Ibrahim alayhi salatu wa salam ń wọ́ ọmọ à ń gbàgbọ́ bá fún un lọ́mọ ti lálàá kọ́lọ́ ní kó du ọmọ nítorí fọlọ́ náà tó ń fọmọ ẹ̀ náà ìní àárọ̀ fìlmà náà ni àmì àfà wọn kò má kà sára ọlọ́run lẹ́yìn gbàgbọ́dọ̀ ọlọ́run wà náà dé iná ẹ̀yà Ibrahim kọ́dọ̀ kọ́dọ̀ fún ọ̀rọ̀ o ti mú ṣe pẹ̀lú kókó méjì àtẹ́ǹtì sànàbí bá fi jẹ́ mọ́tẹ́lì nǹkan tó bá jẹ́ mọ́mọ́ náà wàyọ̀kẹ́ ìmúnà fọ́ àmọ́ àlàkó bìí مسكينا ويتيما وأسيرا إنما نؤمنكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا ابن تيمية رحمه الله آه ابن تيمية وني تفسير kan pàtó tó kójọ fúnra ẹ̀ àmọ́ náà àwọn àfá tó mọ tafsiru ilé ayé tó ti pé tí mùsùlùmí yẹn bá gbá àyà mú wáyé so torí kọ́lọ̀ wọn wá ṣe fásitì tó pọ̀ fún débi pé lójú ẹ̀yìn ayé rẹ̀ tó wà lẹ́wọ̀n tòun bó ṣe tún sóore tó pọ̀ fún atọ́wọ́ ní ha wọ́n wá kó gbogbo sílà fún lọ́dọ̀ ẹ̀ nìkan ní wọ́n ké ó wá lọ́rọ̀ wá ṣe fásitì fún ọ pé òun sàbámà pé kó òun fèsì tàbí òun fèsì kò lù pàṣẹlù rẹ̀ ó sì fèsì ẹ̀kọ́ sí fèsì ọ̀nà so àwọn tíra rẹ̀ tó ti wá sọ̀rọ̀ áyà débi pé ẹbá kọmọ̀jú fàtàwà ẹwọ̀n rí àwọn bọ́ọ̀lù nǹkan wọn bẹ̀ tó ń sọ pé tafsiru ayatin ashkala alámọ́tọ́mù tafsiru so débi pé tafsiru ayatin ashkala pé àwọn ááyà tó ṣe wípé ó dàrú máwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàkùn lọ pé ọ̀tọ̀ ni tó yẹ kán túlẹ̀ ọ̀tọ̀ ni sáńtù so gbogbo àwọn ibi tí kò tẹ́lẹ̀ àti wá sàlàyé àwọn àyà kòránì tó bí kò fẹ̀kà ìtẹ́ndì kó òun fẹ́ sí tàbílò ní tó bá ti báyà mú yóò dé gbogbo ìpínlẹ̀ tó tó fílẹ̀ tó yẹn ni àwọn kan wá kójọ ni wọ́n wá fi kọ́mù dàkọ́ ìkòsọ̀sẹ̀ دقائق التفسير دكتور محمد سيد الجليلي ló ṣe tó dàbọ́lù tafsir yẹn ni wọ́n ti mọ́rọ̀ ẹ̀kùn tẹ̀mí àwọn kí é ṣe gbogbo áyà ní ó pè ah, mẹ́ bá àkáfíà ẹni áyà tí inú tẹ̀mí àbádá sí tó bá ti tafsir à ah, ìmọ̀ jáde mẹ́ sọ bí Ibn Taymiyyah àti ṣe tiẹ̀ yẹn òun náà ní lọ́kọ́ yìmù náà wọ́n kó tiẹ̀ náà jọ láwọn náà wọ́n kíra ẹ̀ ọ̀nà tá a fi kó tiẹ̀ jọ ọwọ́ akọ irú tí mo ti kàtà pé nígbà tó tàbí tàbí ẹ̀sẹ̀ àwọn kan náà fi kàtà tàbí ẹ̀ tẹ́kùnù tẹ́ni ẹ̀ so wọ́n sàjọ náà wọ́n kíra ẹ̀ náà sábà kọ́ máa fọ̀ ọ̀sẹ̀ àwọn kíra tó dáa so ìbùnú kọ́ yìmù náà wọ́n kó náà jọ wọ́n pè kan ní bàdáyé òtẹ̀fẹ̀ that is àwọn tíra Ibn Qayyim bọ́yá bí al-Fawaid ni Bada'i al-Fawaid ni Tariqu al-Hijratain ni Shifa'u al-A'lil ni àtàwọn tíra rẹ̀ yókù náà Madarij as-Salikin ni gbogbo ìdíbò tó ń kíkùn kọ́ yìí nígbà tó kọ́ àwọn àyà Qur'an so wọ́n wá kó jọ wọ́n pè ní Bada'i al-Fawaid àwọn kan náà tó wá ṣe àtàfírò kọyìm hmm? so tàfírò kọyìm tá a bá sọ kọ́ńtẹ́ǹtì ọ̀rọ̀ ibùn kọyìm ló wà mí àmọ́ kì í sòun ló ṣe tíra kẹta tí ń jẹ́ àtàfírò kọyìm kí ẹni á ah, ẹnu àtàfírò kọyìm tí ibùn kọyìm ṣe à sídà tí ó kàkà tí ń jẹ́ báyìí. Gẹ́gẹ́ lẹ́yìn kan ti sọ rí pé ẹni tàbá wà lè wà tíbò náà rí fún kọ́yìnbó inú kọ́yìnbó sí tíbò náà rí zati mahad páàtì ìgbìtá ní sọ̀rọ̀ pàtíbù ni wọ́n yọ fò ni wọ́n tẹ́ àtíbò náà rí ẹ̀ so so àdìtàsọ́rọ̀ kọ́yìnbó ni àgbàdá ìtọ̀sẹ̀ àwa ebi tí wọ́n bá ti ń dákọ̀ ẹ̀bùn kọ́yìnbó náà báyìí irú àwọn àtàkùn ìrìn ni wọ́n kọ́ nǹkan àmọ́ fún àǹfààní ṣe ń sọ̀rọ̀ yìí fún wa tíra kan bẹ tí tíra yà lè pè níbi tíra ulumul Qur'an bẹ́ẹ̀ tíra oníbàlágà náà nù tán fi ìtúnú kọyìn à ń pè ní al-fawaidul mushawiqa ẹ́ eh, li ulumi al-Qur'an náà pè ìtúnú kọyìn wọn fi tì sí lóòótọ́ tíra náà dà àwọn kìí ìtúnú kọyìn lóòótọ́. ẹgbẹ́ nǹkan yìí ló kọ́ so ẹni tí wọ́n tó kọ́ tí wọ́n padà fi wádìí wọ́n ń pẹ́ nìkan ní ibùdó nàpéjì ibùdó nàpéjì yẹn òun jẹ́ àfáà fún bàbá tó ṣe albáru lẹ́mọ̀hẹ́tù tafsir kálọ́ sàb albáru lẹ́mọ̀hẹ́tù tafsir albáru lẹ́mọ̀hẹ́tù albáru lẹ́mọ̀hẹ́tù mélòó lámù albaru muhit kan bẹ tó ń jẹ tíra usul fiqh albaru muhit kan bẹ tó ń jẹ tíra tafsir albaru muhit tó jẹ tafsir abu hayyan al-andalus ẹ abu hayyan al-andalus àgbàfà onílógà onítafsir oní òun ni bàbá yẹn ni wọ́n sọ fún wọn àti mùsẹ̀ ní abáàdé tí wọ́n jọ padà jà pẹ̀lú pé mùsẹ̀ mi àtọ̀ wípé bíbà ìwé ìlú nǹkan lé ní ọ̀nà báyìí àbọ̀yà Andalusi sì ní ó lápọ̀ díẹ̀ ó lápọ̀ díẹ̀ débi wí kọ́dọ̀ ọmọ akéwù rẹ̀ ìmáàmù záàbí jẹ́ ọmọ akéwù fún ìtọ́lọ̀ fi kẹ́mọ́ záàbí mu ọ̀la àlẹ́ àlàjì ọmọ záàbí kì ní ìsọ́ọ̀fù náà gbogbo àwọn èèyàn tó ń bára wọn já ló ń jẹ́ ọmọ akéwù fún tọ́ wájú kó lè ṣe ìsọ́ọ̀fù kálukú tó ẹ̀ ló ń fún ọmọ afáwa àbọ̀ àjẹ́ Andalusi òun wà ní misrọ ìgbà tí wọ́n tí wọ́n transport nù sí ní àlọ́ sí misrọ ló pé wọ́n ní kí ẹni tó jẹ́ sọ́tọ̀ ní kó wá ní misrọ láti ṣá tí ń gbóni àgbé sọ̀tàn dẹ òun àtàbọ̀ àyà àgbàdo sí méjì òun àti ibùdó kékeré èjì wọn méjì tọ̀ náà ìmáàmù dáàbí jọ ọmọ kí fún mùtẹ́míyà ó jọ ọmọ kí fún dàkékeré èjì ó jọ ọmọ kí fún àbọ̀ àyà àgbàdo tọ̀tí bá dé wọn sọ tọ́jú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí sì ń kọ́ wọn jọ ní iṣu díẹ̀ díẹ̀ díẹ̀ lára ìfá àtàbá yà náà dálù sí láti sọ̀rọ̀ sínú tèmi àmì nǹkan tí màá àtàrò ìṣe and àbúyà náà dálù sí kọ́nyà lé kó tó respect yàn yó ó wá respect fún tèmi àtọ̀ lájọ́ tó yà sọ fún pé síbà wọ́n ìfọ̀ nǹkan lé gan ó ṣe mistake nìkíni kà bó ṣe já respect fún So ìgbà tí mamu sáà gbọ́ afẹ́ sọ̀rọ̀ bàbá yẹn àdàlù sí mi kíra àkókò fáwọn kúrò kọ̀sì mamu sáà bí àkókòjọ ní àtọ̀ ní hadith ọtún ma kúrò àtù ọtún dé gbogbo kúrò àtù náà kún dílé kú rẹ̀ bí màrẹ̀ ṣe jiná bí hadith náà náà ló ṣe kúrò àtù ó ṣe tíra kan sáà ń pè ní màrífàtúlù kúrò alkibar hmm? bóyá fi ma'arifatu qurra al-kibar bóyá alájẹ̀mí bí jẹ̀mí al-amsari wal-a'sar so àwọn tó bá jẹ́ kọ́ọ̀rẹ́ àríjá mọ́sí kọ̀kan ló ṣe tọ́júmọ̀ fún ìbí ọwá ṣe tọ́júmọ̀ fún abúwà yára làdálù nígbà tó ṣe tọ́júmọ̀ fún wa sọ wípé àbúyá làdálù ti sọ̀rọ̀ pa àfá kan pé àfá yẹn àgbà ni ẹ má àwọn lóhun pé kéèyàn tó lè já mọ̀ nǹkan lọ́dọ̀ àbúwà yára làdálù pé kéèyàn tó lè jámọ̀ nǹkan lọ́dọ̀ ẹ̀ pé mọ́dà ló pé àfa àlàfà yìí sọ ọmọ àbú hayyan ó sì gba ìjáàsà lọ́dọ̀ ẹ̀ ibnu imamu zabi ọmọ kébùnà kékeré èdè ni ọ̀dọ́ rẹ̀ ibnu àfi ló ṣe alẹ́kẹ̀rọ ilé ilé ìtìlá tí imamu zabi wá ṣe àlùmọ́kédọ̀ lélọ́ ibnu tẹ́mi àná àfa ẹ̀ tó albáàrùn mahitu àbúwáyá àndẹ́lùsí òun ni à ń sọ ẹ̀hẹ́ à ń sọ Ibn Taymiyyah pé má ṣe pa ọ̀pá sí rẹ̀ Ibn Qayyim so al-fawaid al-mushawwiqa tí wọ́n fi ń sìn Ibn Qayyim ẹni tó ṣe gangan ni Ibn Naqi Ibn Naqi mi wá jẹ́ àpá fún àbúwáyá àndẹ́lùsí gbogbo àwọn yẹn ṣe ká ló ṣe ni pé ẹnìkan bẹ tóun láti bá kù yìí ó sọ́ọ́dì gbé bọ́tù tẹ́yà bá ti wo tíra àlùkọ́wá tó ṣàwí kọ́ lóòótọ́ rẹ̀ pé ah lóòótọ́ ìmọ̀ ń bẹ́rẹ̀ ṣùgbọ́n kò jọ wẹ́ nìkan yìí kò jọ wẹ́ hmm? bọ̀bọ́n ti tẹ̀ náà fọ àwọn bá ti tún tẹ o inú kan yìí wọ́n ń kọ sí bàtẹ́ni yìí wá sáà ń wádìí pé ta ló lè jẹ́ nígbà tó wá ka àlùbárò lòṣè ó wá rí wípé àwọn nǹkan tó wà ní tíra yìí àbọ̀yà làdálù ti mú wa ẹ́ eh? so àfa rẹ̀ gangan lónìí tíra yìí wọ́n pàpà yẹn ní ibùdó nàkè ibùdó nàkè ló ní àfàájú ìmọ̀ṣẹ́wé kan so ibùdó tẹ̀mí àràhùnmáwòlá láwọn ibi tíra rẹ̀ tó bá ti ṣe wọ́n kú tafsir kabir àti ìdàkọ́ ìkòtò ibùdó kọ́yìn wọ́n kú bàdá ìwò tafsir àti tafsir kọ́yìn wọ́n kú jọ fún òun náà so nípa àpé wọ́n kú jọ yẹn kò dáyàn dúró pé kéèyàn má ká àwọn tíráàpù ilẹ̀ rẹ̀ o pé a pé wọ́n ti mú wọ́n gbà yìí kéèyàn bá ká pìnlẹ̀ ìpìnlẹ̀ ó sì kún ju tí wọ́n kó jọ lọ náà ara ró nǹkan tí nǹkan yìí ẹja kọ́ ọdún tẹ́mi àtọ́ tẹ́mi tẹ́mi àtọ́ pé níbi ayé àpé iná màánù tí nǹkan ìwájú ìlà pé àwọn tí wọ́n bá ṣe tó má fáwọn èèyàn lóúnjẹ wọ́n á sọ kọ́dà bí bá ti sọ jáde hálù wọn sọ pé àwa fún yín lóúnjẹ torí ọlọ́run ni o olùjọ ọlọ́run àfẹ́ lọ́dọ̀ yín lánàá ìdùn mi ń kú ìtumọ̀ rẹ̀ ni pé lánàá lóbò mi ń kú lánàá alò àbèrè lọ́dọ̀ yín pé kẹ́ẹ̀dúpẹ́ àbí kẹ́ẹ̀sán àti so in tí àyà yìí mìíní ẹ máa gbọ́ ibùn tẹ́mi àní wà máa ń tọ́lá bàmínà fòkọ̀rọ̀ àdùá àwòsànà ẹni tó bá wá tọrọ lọ́dọ̀ àwọn tálíkà pé ẹ ṣàdúrà fún wọn bàtà ti fún yín nǹkan àbí ẹ̀yìn wá kharaja min hadi àyà òun jáde fún bí àyà ẹ wọ́n tó bá tọrọ kéèké túmọ̀ áyà ò ní wípé ó wá síyàn lọ́kàn pé á ah, kẹ́ni yìí sì yìnyín àníwà tọ́lọ́nù yẹn na áyà ò kéèké sì rẹ̀ ó ní pé káwọn pé á ah, lánàá orí níbi kó jàzá wà láṣùkúrọ̀ kán wá sórí fún yàrá kẹ́yìn náà wọn wọ́n bá wí especially nǹkan tó pín ìbáṣe ìwọ́jú ìlà ìwọ́jú ìlà pé wọ́n máa ń tọ́lá bàmí ìfòkọ̀rọ̀ àdúrà àwòsànà ẹ̀kọ́rọ̀ yẹn náà ti àyà bó la ṣe mọ ilé a ní ṣe bí ó wà ní àdìsá náàbì sọ́rọ̀ láàrùn tọ́lá wípé bí èèyàn bá fún yàn lóúnjẹ ara àdúrà tó ṣe fún ní pé ọlọ́ọ̀fún mọ́ àtẹ́yìn mọ́nà àpamọ́ wà á ti mọ̀ ṣùgbọ́n wọ́n káwà sí ní àbí tọ́ náà kẹ́ wọ́n á gbọ́ ẹgbẹ́ pé wọ́n sọ pé kẹ́ni ẹ máa ń fẹ̀kan ẹ̀sẹ́ẹ̀dì kan ṣàdúrà òun ni wọ́n ní kó má gbé lórí wọn ò sọ pé ìwọ tí wọ́n sóre fún kí wọ́n máa ṣe láì máa béèrè lọ́dọ̀ jẹ kí wọ́n ṣe gangan ní tọ́fẹ́ kí wọ́n ṣe after ìdákùnmọ̀ sọ ìlú وأكل طعامكم الأبرار وصلت عليكم الملائكة الملائكة ṣàdúrà fún tó afẹ́kẹ́gẹ́ ẹni tó bá sóore fún òun fúnra ara ẹ̀ ní kó dúpẹ́ kó sì yin ẹni tó sóore fún rádàdà kó ṣe wípé yóò mọ̀ gbà sékè ìṣètòrí ọlọ́run ló fi dé ni bọ́ọ̀ náà ṣe ṣe yóò fẹ́ jí kó sọ ẹ̀ sí sóore àtúwàlù mata yakunu lè ìtààmù lìwọ́jì ìlà ìtàmàmà ìgbà wo ni yóò di pé béèyàn bá fún yàn lóúnjẹ yóò jẹ torí tọlọ́n pátápátá then wajazahum bima sabaru jannatan wa harira ọlọ́run ọba ó san àwọn àbúrọ́ọ̀rù lẹ́sàn nítorí wípé wọ́n ní ọlọ́run sọ wọn lẹ́sàn jannata aljanna wa harira ó sì sọ wọn lẹ́sàn aṣọ harira ibnu juzai ibnu juzai yìí na alkulusugi lòun al'andalusi maliki lòun na òun ló ṣe alkọwa nínú ìkìlíyà ọ̀tíra tàṣírù tó ṣe tán tí mọ́rọ̀ yìí wá wọ́n pè ní àtàṣíl lé olúmi tàṣíl àtàṣíl lé olúmi tàṣíl tíra yẹn dáa púpọ̀ so òun sọ wípé ai wájà záàlù kan sọ̀rọ̀ ai bí sọ́búrì alàlùjọ́ pẹ̀lú pé wọ́n ní sùúrù lórí ebi wà ìsáàrẹ̀ ọ̀gá ìrìhìm aláàkóso pé wọ́n sì chúùsẹ̀ ẹlòmíì wọ́n pèfà ẹlòmíì lórí ara kẹ́bọ́lọ́ bá tó ròyìn àwọn àṣọ wà yóò ṣe rúnà aláàkóso hìm wọ́n làwùká nà sí hìm àṣọ àṣọ àlù màsífàtò lẹ́sìn ìsábàbí ha تعطل الأبرار على الجنة في هذه الآية نعم ابن تيمية رحمه الله إجين إمي وجزاهم بما صبروا جنة وحريرا متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا n ta fẹ́ tú lọ́dọ̀ ibùdó mi àìta fẹ́ káyì ibùdó mi àtàwọn ọmọ ló kọ́ ìdá kan kọ́ ìdá yìí àwọn àfáà máa ń sọ pé alìjẹ̀záàrù ìjẹ́ síláàbù alìjẹ̀zá ní ẹ̀sán tọ́lọ́wọ́ fi sànyà lẹ́sàn ní sábà ma ń wá ní irú iṣẹ́ tèèyàn bá ṣe àbí tó bá sílẹ̀ àtẹ̀sán ilé ayé àti ẹ̀sán ti àlìjẹ́nà wípé nísìn tọ́lọ̀ ń bá sọ fún yàn pé lágbájá mọ́sẹ̀ ìdìnnà tó bá ní sùúrù tó bá fẹ́ fún ọ lẹ́sàn yóò fún ọ lẹ́sàn àwọn obìnrin tó bẹ́tà ju àwọn obìnrin tó bílẹ̀ ìyẹn ni òye àwọn èèyàn níjọ tán bá ń sọ̀rọ̀ pé bóyá àwọn obìnrin àlìjẹ́nà obìnrin àlìjẹ́nà ìdẹ̀ra tó wà lálìjẹ́nà ó kọjú obìnrin bẹ́ẹ̀ kọ́ra òwe dáhùn yẹn wọ́n sá àwọn àti wọn àmọ́ jù ó lè sinmi pé kéèyàn tó lè optimize ìdẹ̀ra yóò wà lìjẹ́ náà àdéhùn máa mùsùlùmù sọ pé báwọn ọmọ àlìjẹ́ náà wà tó wà lìjẹ́ náà ọlọ́run wà bí wọ́n pé ọmọ àlìjẹ́ náà ṣé nǹkan kan bẹ tí mi ò ṣe fún kí n tí ṣe fún yín tẹ́tẹ́ fún yín à ah, ọlọ́run ti tó alam tubayyid wujuhana kéèkì tí ìwọ ọlọ́wọ́ bá lójú kojú wá funfun ni gbogbo ń tá a béèrè ló fún wa kí ló tún kù à ọlọ́wọ́ àná ẹ̀ tí mọ́ tó kù ìgbà ọlọ́wọ́ bó wa sí gàdá ojú tọ́wọ́ wá sí nítorí àtàwọn ìdẹ̀ra tọ́lọ́wọ́n bá ń dá ọnú àlùjẹ́nà yẹn jù wá ń bẹ́ òun ni wípé bọ́lọ́wọ́n bá ti dẹ́dà ẹ̀dẹ́ ò lè ronú kọjá ìdẹ̀ra kọjá jíǹsù ìdẹ̀ra tó mọ̀ ẹ̀dẹ́ ò lè ronú kọjá jíǹsù ẹgbẹ́ mi tó mọ̀ nísìsiyìí tó bá yóò máa ronú bí mọ́tò ṣe máa lépẹ̀lẹ̀ ẹni ìdẹ̀ra tí ẹ̀dá ò bá ti rẹ̀ kò ní lè ronú sábà sọ fún nísìnyí pé lágbájá ò mọ̀ pé pé lórí sọ pé èèyàn lè tí sì dùn fẹ́ràn lọ torí pé lára jíǹsù ń láyéláyé ìrònú owó ò lè lọ síbẹ̀ pé a rí yẹ̀rà nù irú àwọn jésù ìgbádùn tá a bá ń gbádùn náà lọ́lọ́run ọba ọ̀kọ̀ọ̀kọ̀ kó fún wa sálì jẹ́nà but kò ní jẹ́ táì kò ní jẹ́ kò ní jẹ́ fọ́ọ̀mù kan náà dàbí kò sí gbogbo ẹ̀dá tọ́lọ́run ọba dá tó jẹ́ èèyàn àtàlùjẹ̀nú mẹ́ta náà nìgbádùn wọn ẹ́ àbíká pé ní mẹ́rin one almakal jíjẹ ìgbádùn bẹ́ẹ̀ ní jíjẹ walmashrab ìgbádùn bẹ́ẹ̀ ní jíjẹ mímu walmanta ìgbádùn wà bí nǹkan bá sún tán súnmọ́ ara rẹ̀ ní wíwí kan pé marokib àwọn nǹkan tá gùn so tó gbé gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan ló lè lọ́lọ́wọ́ àbùkùtọ̀ sí gbogbo ilé ìtòhun ẹ̀dín ẹwà wò tàbí jẹ́nà wò ó kọ nìkan ni ó wà papọ̀ lẹ́yìn ìgbà tọ́lọ̀ bá fi lẹ́yìn fi bẹ̀rẹ̀ fún wa tán ní ìfẹ́ ìdáni wa àgbà ó ti tó ọlọ́run ta irú ìgbádùn kan wá ń bẹ tí ò sí láyé àwọn wa ló wá kàn yín èyí táwọn èèyàn lè tẹ̀ máa káàkiri ẹ láwọn obìnrin àwọn ẹláwọn ọkùnrin táwọn àjẹ́nà wọ́n láwọn obìnrin ẹlẹ́yìn jẹ́ gẹ́ kí láwọ́ wà ní ẹni àà nítorí àwọn bá sọ fún àgbẹ́gbẹ́ wà àjẹ́nà kan wà fi ha ma tẹ́ṣà ilẹ̀ anfus wọ́tẹ̀lẹ́gbọ̀lá ààyè gbogbo tẹ́bí ó mọ̀ fẹ́ tójú ó sì máa gbábọn bẹ́ lórí kò sẹ́yìn kan tí ó bànújẹ́ ara obìnrin ilé ayé tó ń gbọ́lọ́ ọ̀pọ̀ tó fi wà ní jẹ́nà òun fúnra rẹ̀ òun ó dá wà in her own so wọ́n ó mọ̀ sáàfù òun náà ni àmúbọ́lọ́ ọba bá fira rẹ̀ hàn wá tán á gbà gbogbo ìdẹ́ra yóò sọlọ́ ọba límítẹ̀ sọkùnrin nìkan so aljaza min jinsi amali pé bọ́lọ̀ ń bá sọ fún wa nísìnyí pé mọ́mù ti ilé ayé tó yóò fi ọtí tí ò wá ní ní gbogbo wàhálà kọ́ ti ilé ayé máa ní yóò fi pa kì í ṣe pé bóyá bíi tílẹ̀ ra parí sinà mọ́kọ́ tó sọ báwọn yóò sá ẹrú mi káti ẹ̀ sọ pé léyìí náà ẹ̀ náà bá sọ fún ọ pé kó o dúró dé kó o mọ́ fi mọ̀ ti ilé ayé sílẹ̀ yòókù.

ọkọ sọ̀rọ̀ kan ẹsẹ wa kọrọ kan tẹ́lẹ̀ ibi tó mi à ń sálàyé sọ́tò nùrù wọ́n yìí dábàá wọn sọ́tò nùrù lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá ti sọ̀rọ̀ tó lè mọ́ mi ìyàgò tó mi à sọ̀rọ̀ tó sọ táwọn obìnrin náà pé káwọn náà rẹ̀ ju wọn lẹ̀ lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá sọ gba àwọn ìdájọ́ yẹn tán kò pẹ́ ló fi háyà aláwọ̀ lórí sàmáwá dọ́là tẹ̀lé. ibùdó tèmi àwa lè ń kẹfà ṣe tọ́lọ̀ ń bá ní káwà mọ̀ ní ní káṣí gẹ́tò ló sọ yàtọ̀ ń bá gbà ara jàzá tí ó wà méjì sí ni pé máa ń gbọ́dọ̀ bá sọ̀rọ̀ bú anil mahari ẹni tó bá rẹ̀ ju rẹ̀ lẹ̀ tí ó gun àhàrọ̀ mu atúlákọ̀ lọ́ọ̀bù bàfẹ́rọ̀ ojú inú rẹ̀ ọlọ́run wò pàtó pé ó ti kúrò sílé ọlọ́run wá sí pé òun ni àlọ́ ló sàmọ́ wá sí pọ̀dọ̀ fi tẹ̀lé aya tó lè mọ́nà nítorí wá sí pé ebi tẹ̀lé àwọn akẹ́kọ̀ọ́ ajá papọ̀ pẹ̀lú ọ̀kan nínú àwọn àfa àtàgbà wa Shah Shuja al-Kirmani tó sọ̀rọ̀ pé tẹ̀yìn bá ṣe nǹkan márùn-ún bọ́lá wọn bá kẹ́yàn pẹ̀lú ẹ̀ prediction yàn àríyàn bá ṣe ro nǹkan kò ní máa fẹ́ẹ̀lì ìjà òkèrémá nìyẹn tó bá rò kankan fìrọ́ sáré gbá ẹni yìí kápẹ́ntà ni ó jẹ tó ìjọ kápẹ́ntà ni ẹni yìí ìyàwó rẹ̀ ṣẹ̀ kú ẹni yìí kìnnìkan ṣe ó ní fìrọ́ sáré rà sí èṣù ọ̀rọ̀ rẹ̀ tó wá sọ bí wọ́n wá sọ nǹkan márùn pé mànà àmàrọ̀ zọ̀hírọ́hù bìtìbá ìsòlù ẹni tó bá ṣe kó bá cultivate ìlú ó dìvẹ́lọ́pù ìka ẹ̀ pẹ̀lú pé súnà nẹ́bí bí ṣe ń sẹ́sẹ̀ ń ṣe pẹ̀lú ìlànà súnà nẹ́bí wà á mọ̀rọ̀ bàtínáhù bílmọ̀ ọkọ̀wà inú rẹ̀ ó dìvẹ́lọ́pù náà pé ó ń ṣe mọ̀rọ̀ ọkọ̀wà tó lá every time ní ṣe mọ̀hásábà fún ẹ̀ every time ló ń wọn nǹkan tó lọ́wọ́ bá ní kóhun ṣe àtìsẹ́ kóhun ṣe every time ló ń jọ ìjà rẹ̀ every time ló ní o kọ́ba tó bá fi ilé yẹn tó fi dìbẹ́lọ́pù nú ẹ̀ ọwọ́ aka ẹnu rẹ̀ ó sọ àmọ́ ẹ̀ kò fi bú yàn kò fi ikú afọ inú rẹ̀ oúnjẹ halal ó ó lẹ́yìn tó bá ṣe mára rẹ̀ lámtọ́ọ̀tì láwo fẹ̀rọ fẹ̀rọ sàrò ní sèyí wà ẹ̀hẹ́n ọ̀kẹ́ wà gábọ̀ bá sọ̀rọ̀ ọ̀hún alẹ́ màhárí ojú ẹ̀ ó rẹ̀ lẹ̀ òfin òkú ìta ẹ̀ ó dìbẹ́lọ́pẹ̀ pẹ̀lú sunu ó ń sẹ̀sẹ̀ pẹ̀lú sunu inú ẹ̀ ó mójútó pẹ̀lú mọ̀rọ́kọ́bá ó sọ àhán ẹ̀ ẹ́ òfìsọ̀sọ̀kúsọ òfìsọ̀ àwọn nǹkan tí ọlọ́run tó máa ṣe then ó wá dún ní máa máa dún jẹ halal ìlànà sọ́kùtì ìlọ́wọ́ sọ̀rọ̀ ẹ̀yin ó rí wípé àwọn àpá ntòfà tẹ́sì wípé máa ń dùn lọ́dọ̀ tiwọn ni wípé àwọn mà wípé gbogbo téèyàn bá ṣe ń rẹ́ sọ́lọ́n bá gbà èèyàn ó rí sáyẹn rẹ̀ ń lé ayé kó tó di pálọ̀ lè mí ìtàjẹ́ náà.

ẹlòmíì mbẹ bẹ tí ó mọ̀ ní inú rí ó mọ̀ dùn ẹlòmíì ń bẹ àlámọ̀rí yóò mọ̀ rọrùn ẹlòmíì tí ó yóò dákú ah, ti wá àwọn ẹni ọlọ́run ọba ní sáyẹ̀nsì òun ni wọ́n ní máa fi ń fura tí nǹkan bá ti ṣẹlẹ̀ sí wọn pé ah ọ̀pá àmà dúdú ní so èyí ó mọ̀ rí yẹn kó tó di kó anytime tẹ́yẹ̀ bá ti ń sẹ́sìn tẹ́yẹ̀ bá ti bá àwọn nǹkan kan bá ń bẹ tí ń bá ti ń yàtọ̀ lára yẹn ó yẹ kéèyàn máa ṣẹ́ka rẹ̀ ká bọ́dà pé this is not for me bọ́dà pé lábọ́já lè ṣe kóhùn rí mo jẹ bọ́dà pé mi ẹgbẹ́ kí mi wà ní má bínú hmm? ẹni tọ́lọ̀ bá fẹ́ràn gbà mí irú tọ́lọ̀ ọ̀bọ̀ ògùn ẹni tọ́lọ̀ ọ̀bọ̀ fẹ́ràn tó kò ní gùn ẹni tọ́lọ̀ bá bá fẹ́ràn nígbà mi irun tọ́lọ́wọ́n bó gun ẹni tí ò fẹ́ràn tó kò ní gùn pé ní sí báyìí àwọn náà sì máa ń ṣe ẹ̀yìn òrùkú ẹni tí èèyàn bá gbé sí lẹ́bù ńláńlá nǹkan kékeré lòun ó ṣe tó fi rí bá mọ́kọ tí gbogbo ọ̀rọ̀ sí lẹ́yìn náà wọ́n ti kọjá eléyìí fún ẹ̀rọ pé àbọ̀tẹ́ máa ń mú lágbájọ́ pé ní ìdánwò bá kùn sí lòun wá jẹ́ tẹ́lẹ̀ so gbogbo ọ̀nà làwọn àfáà fi pé kùrọ̀ánì àti súnà kan rí orí fa rẹ̀ kan rí lábàá ẹ̀ òun náà lẹ́yìn máa fi mọ̀ tí nǹkan bá fi ń ṣe yàn kẹ́rù pé lásán ni lẹ́ẹ̀rí pé àwọn sálàfù àtẹ́mi ó ṣe rí hílà ó ti gbìyànjú fún máa ó travel mílítà fún forty years at the tó bá ka hadith àwọn èèyàn tán yóò sọ pé kán kán kán òun tó ń fi sàlẹ̀ kán sì rí mọ́lẹ̀ ẹwẹ́ rí mẹ́lẹ̀ ẹ́ ètí bẹ́ẹ̀ ìsànfàní ẹ̀fọ́ ẹ́ àwọn ìṣe muhasaba every time ni ẹ́ ìṣe muhasaba every time ni èyàn kan ní bọ́ọ̀lù ọlọ́ ìgbára gidi lọ bọ́ọ̀lù ọ̀hún pétọ̀ ọlọ́mọdé ẹ́ pé yóò wá dàbí pé bí pé màbí pé dàbí pé bí pé bẹ́ẹ̀ èyí ìwà àti kìtìrí ònífẹ́ yàtọ̀ pé ó di ọkọ̀ tó jẹ́ jẹ́ alkiyama lóòkè ó mọ̀ pé ah, àtòdò kìíní bíbẹ̀ náà mùsùlùmí náà ní ní sáìn kankan a sọ pé bóyá pé ẹni gbùrú gẹ́gẹ́ mo ṣe sọ gbọ́dọ̀ ní gbùrú ọ̀pọ̀ ẹ̀hẹ́n ihu sẹ́rí ìtúsẹ̀lẹ̀ ni pé àwọn mùsùlùmí ìdílé pé àpò yìí tán àwọn èèyàn kàn fẹ́ stress ìdí bí mathematics nìkan sẹ́mọ̀ pé ah, no náà ní gangan adìgìnà késo késo pé bó sì máa ṣe lọ náà ní o bẹ́ẹ̀ kọ́ ẹ̀sìn yóò ó gbọ́dọ̀ ní àláwà ní because ẹrù tí wọ́n ní ká gbé ẹ̀ tí ò bá sí ìmáà àárín lè gbé sọ́bùrù tán ní ká ṣe gan torí lásdà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lèyàn fi ṣe sọ́bùrù náà ẹyẹ máa wo tẹ́wá sí wo dáadáa wàláhì ìfún láwùjọ wa ẹ ní máa ní mọ orí tọ́lọ́wọ́n bá ṣe fún ẹni tọ́lọ́wọ́n bá ní kó máa sẹ̀sìn ìmọ̀ ń yá àwọn èèyàn tí wọ́n sẹ̀sìn lẹ́nu pé ìmọ̀ yá àwọn làwọn ti ń kó àwọn òbí ìyàwó jẹ́ ní yóò jẹ́ ní yóò kó wá sí ìhò ṣẹ̀yìn ní ìsọ́pọ̀ tó bá rí kún pé ìwá kún òbọ̀ tí ìfìdí pé à ń jẹ ní o sọ ká tó wá sọ lọ́kàn náà tọ́lápàá ti ń sọ pé lọ́wọ́ ádìmọ̀lùmọ̀lù tẹ fáwọn lọ́ba lọ́ba tó fún gbogbo rìsọ́ọ̀tì ìyá ibà wà lọ́dọ̀ wọn pé àwọn tó ń ṣe lọ́wọ́n ọba àwọn ẹni ọlọ́wọ́n ọba àwọn tó ń gbé lọ́wọ́ táwọn ọlọ́ba ọlọ́ba ń bá rú ìdára tá a wà ní òun ò mọ́ làjá dàlúná alẹ́ yìí bí sòyò ìdàgá ni wọ́n fà fún ìbáwà jà pé ààrẹ ah, ló máa dádẹ̀ra ìdẹ̀ ṣùgbọ́n wọn ò mọ̀ wọn ò mọ̀ tó ṣe báwọn ń fíìlì kankan ni àwòrán àwọn ẹni ọlọ́run fi sọ̀rọ̀ àbí ṣe máa ń fíìlì kankan ni wọ́n ní nàìjíríà ẹ́ so nàímù ń bẹ níbi ìgbádùn níbi ìfìnlọ so tẹwárí tó ọ̀lẹ́ ayé kékeré bá wá kún yóò wá dàbí ẹ̀sìn dálì jẹ́ náà hmm? yóò dàbí ẹ̀sìn dálì jẹ́ náà ẹ̀rọ kọ́ yìí mò ń rìpọ́tù pé kò síbi tó kí nǹkan le tó anytime tọ́kàn táwọn bá ti di báyìí tẹ́gbẹ́ ah ọkàn àwọn kan sáà le kòkòrò àbòfẹ́ tó ah, wá le báyìí káàkiri ọ̀rọ̀ ibi ìbànújẹ́ ẹgbẹ́ta ah, ikú olówó kò ní kẹ́kẹ́ inú èé bàjẹ́ pépà máa dọ́rọ̀ ìbáyé sàwọ́ ní solution ara wọ́n sì yá padà pé kí ló ẹ̀ máa rú níbi ń sọ lọ́jọ́ ọlọ́wọ́ gbẹ̀yìn ayé tó láwọn èèyàn ò dá mi mọ̀ ni nígbàgbọ́ àwọn èèyàn máa ń bẹ̀rù nípa rẹ̀ gan ha ah, wọ́n ṣe ń lè ṣe wọ́n lè ní àà ó ní máa dá yẹ́sìnáwó àdá torí pé kí ni ana janna ti fi xalwa aljanna mi ibi tó wà ní ti bá dá wà báyìí pé náà aljanna mo wà ti bá dá pé àwọn táwọn afẹ́ fi mi sẹ́wọ̀n wọn bá aljanna làwọn afẹ́ fi mi jí kò dé parọ́ kò parọ́ wọ́n máa sọ fún mùsùlùmí ah, sí Egypt wọ́n àwọn olè kọ́lá tẹ́ gbogbo àwọn ọ̀sán mi ti máa sọ bẹ́ẹ̀ pẹ̀lú pé àwọn ah, ilé ìgbọ̀n ṣe sọ báyìí bẹ́ẹ̀ kì í sáwọn ilé ìgbọ̀n ṣe sọ báyìí ìdíbùn kọ́ yìí mọ́ ní pọ́ọ̀tù ọlọ́dọ̀ ní ìfẹ́ ah, mi ah, àgbà á kò fẹ́ sí ìta ìdíbùn tẹ́mi ò fi àyà kùránì láì ǹjẹ́ ẹ̀mọ̀ tó gbogbo tá à ṣẹ̀ṣẹ̀ sọ tá à sọ̀rọ̀ nípa ní anxiety kìnìkan mental kìnìkan ẹ̀sì kìnìkan kìnìkan inú mi wá bàjẹ́ instant and constant and persistent sadness ẹ̀ mà tẹ́ mà kú àwọn ajẹ́tìfù ńláńlá bò ibùn tẹ́ ní acid ṣe pé ó ní fọ́múlà fún ilé ibùn fẹ́ mọ̀ nínú ayé ibi gbogbo àwọn àyà tó wà ní Quran sọ pé tọ́lọ̀ tí mẹ́sàn sakina sakina sakina wọ́n pè ní àyà tó sakina ọ̀nà méjì pé anytime tẹ́yìn bá ti ń fún ìbáyìí tó bá ti kà àwọn àyà tó sakina báyìí sọ̀rọ̀ pé àwọn ti rí ibi tí gbogbo ebi ìfẹ́ yìí wá ní ó sọ fún òun náà wá tíra ẹ̀ àyà tó fẹ̀kí náà ẹ̀yin náà kan lọ lè ká jọ Buhari ni wọn kò sí Buhari Buhari kò ní gàrí kankan kò ní gàrí kankan Buhari ni ní gàrí tó ń dáhùn sọ ń bẹ̀ wò ní pé wàláhì ẹ̀ orí sẹ́ni yìí àwọn àfáà kan jí ó lẹ̀wé tí bà wọ́n léyìn tẹ́yìn tó máa tẹ́lá méjì máa tẹ́lá bàá ṣe lè pé ọ̀làyọ̀rọ̀ ọlọ́rọ̀ òṣèké púpọ̀ gbé ní ìgbẹ́ òun pọ̀ ojú ọ̀nà sáàdì èyí ọ̀nà ní kí pípọ́ yà ń ṣe gbòrò Hamad bin Salama ń sọ fún Sufyan Sauri Sufyan sọ lọ lè bá Sufyan sọ àgbà àfà lòun náà àfẹ́ ìsìn àfà súnà àfà fẹ́kẹ́ àfà gbogbo tí bá ti rí pẹ́mi ìbá ti ń lè yóò fún wa lọ bẹ́ẹ̀ lómi fẹ́ ẹ̀mí mi ń lè àwọn àfáà ni mo sọ yìí o ẹja dé lọ́wọ́ àwọn àfáà tiwa tó wà láwùjọ tiwa níjọ́ wo lẹ́mí tí wọ́n máa ń lè sẹ́yìn tí wọ́n lè ni yes now kéde yóò lè pé ní pẹ́pẹ́ tó àbá ti rí pé ah, ah, àbúkà tó bọ́ ẹ̀mí sọ wọn lè yóò wà lọ lè bẹ́ ìyàn tó gbé lè má já àfáà tó àmọ́ tó ti kó ọ̀rọ̀ ẹ̀mí bá ń bọ́yá bá ń fọ́n mi ìrìnsè sọ àwọn ọ̀rọ̀ kan ká tún gbọ́ sèkánù sọ yìí wá sọ fún amadu musalama sá bá pé bá ti amadu wa májò kẹrù ọjà torí ọba ó ṣe mọ̀há sábà fún mi ó rọrùn lọ́dẹ̀ èmi ju kóbì mi ti fún mi lọ àwọn ní ah, òun yìí kì í ní sẹ́mọ̀ pé bí pé ẹwọ́n ní kò má kì í tẹ́ tó tẹ̀ mọ́ ọ̀rẹ́ kì kó tó ṣe mọ̀ ásábọ̀ fẹ́ kan máa tó ṣe náà tẹ́lẹ̀ ó wá fẹ́ràn rẹ̀ ó tún wá fẹ́ sàmójúkò fún ọ àbójúkò tó fẹ́ ṣe ni pé lẹ́yìn ọba sàmójúkò fún ọ kò tún wá ló fi yẹ̀yẹ́ rẹ̀ pé tó mọ̀ pé mo sàmójúkò fún ọ yóò sòsì àrùn sọ rí bá ń tún sọ pé kọ jíjẹ àrùn sọ ṣe ṣe fún yóò lọ bá sáǹtà pé ọkàn mi lè háyà òbí yóò ti máa ti rí ìtara àyàn ní balẹ̀ tàbí ìtara àyàn ní balẹ̀ so àwọn nǹkan wọ̀nyẹn àwọn sọ́díẹ̀ sọ́díẹ̀ sọ́díẹ̀ lè gbọ́dá wọ́n fẹ́ lè sọ pé lóòótọ́ wọn ò tí wà lìjọ́ náà ṣùgbọ́n wọ́n ti ń gbòòrò àlùjọ́ bóò lẹ́sẹ̀ sọ sí tí ibùn kọ́yìn mọ̀ sọ pé ibùn tẹ́mi àsọ fún un pé òun lálàá láfa ẹ̀ máa tún tẹ́mi àsọ fún un tẹ́mi àsọ fún un bó ti dáadáa lọ wọn náà bá ti dáadáa wọn náà ibùn tẹ́mi àsọ fún un pé ẹ máa gbìyànjú bó ti ń gbìyànjú lọ lọ́dọ̀ ọlọ́run lónìí lọ́dọ̀ wa lẹ́bù ibùn kò zẹ́ máa lọ wa pé nísìnyí báyìí lẹ́bù ibùn kò zẹ́ máa lọ́wọ́ lọ́wọ́ ẹ̀sán ẹ̀bùn fòzẹ́mù ọba kẹgbọ́n fòzẹ́mù ọba tó sọ́ẹ̀bùn fòzẹ́mù ọ̀nà pẹ̀lú ìmọ̀mù àdìmọ̀ bí lẹ́gbọ́ àwọn ọmọ kí àwọn bukọ́rí àti mùsùlùmí ni bó tẹ́ pé wọ́n ní bukọ́rí àti mùsùlùmí bá dé sílọ́dẹ̀ àfa àwọn nínú ìtàbọ̀rọ̀ sọ yíjẹ́ mi wá ká kiri ìgbé à wá ìtú inú kọ́ yí mu ìlè wà lẹ́gbẹ̀ẹ́ náà kò sẹ́yìn ní dédé yìí tún kí n ti wá rí pé à ah, ok wọ́n jọra wọn sábà ní sábà ibùdó kò sẹ́yìn máa mà ní pé kí n sọ pé onímọ̀ sọ pé gbogbo ẹni hadithi tẹ́ ẹ bá mọ̀ tẹ́ ẹ bá rí tẹ́ ẹ rò kó takora wọn ẹ mọ̀ òun ọba yín yanjú ẹ tí ò tàbá ní ìgbà gbàgbọ́ mi ò irú iṣẹ́ tí kòkò bí wọ́n ti lásìkò rẹ̀ nípa ọ̀pọ̀ yìí mò ń ṣe irú ìdẹ́ ìmáà ti náà lọ́mọ ìgbẹ̀rẹ̀ papọ̀ kọ́lá ọba kó ṣe kọ́ á nìyẹn rọ̀bí àkọlóbìnrin ọ̀nà ọ̀sùn tó náà ọ̀jẹ̀lá àgbáni náà وقالوا هذا ظلم لنا وكنا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك الله واتوب اليك